fi ṣẹ̀sín fi ṣẹ̀sín fi ṣẹ̀sín fi ṣẹ̀sín means disgrace fi ṣẹ̀sín means disgrace wọ́n fi alágbèrè náà ṣẹ̀sín wọ́n fi alágbèrè náà ṣẹ̀sín